ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹni tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti náà làákìrá ẹni mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé bìtì kíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ omi unfortunately omi lásán náà lè lè gbọ́n bí ẹ̀ lè rójú omi mú kí jákèjádò àgbáńláyé arílùmọ́ bíi owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ akandọ́rọ̀ Awíkòkò náà lórúkọ mi ajáwó àrò Awíkòkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti baba ńlá baba ọlọ́rọ̀ àwọn ìwé aládùn ní ẹwà èdè Yorùbá TV bákan náà la ní ká tó máa fi dára wa lára yá ní Awikonko TV ìwé tá ń kà lọ́wọ́ òun náà nìwé aládùn ni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú nǹkan ẹ̀gbọ́n mi dáadáa Kọ́lá Òní ṣé ẹ wá gbàgbé ibi tá a ti dánu dúró tẹ́lẹ̀ orí kẹwàá ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́mẹ́ lápátábà lájìwọ́wọ́ lápátábà lájìwọ́wọ́ ẹ ẹ yọ àwa nǹkan fìdílé kàtúnjọ gbádùn òwe yìí síwájú sí i mọ́kó tó dìgbà náà ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín gbogbo gbà òun náà ni wípé gbàkígbà tí ẹ bá bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí àbí àwọn ìkànnì Awíkonko tó kù ẹ dákun mọ̀ ń bẹ̀ yín mọ̀ ń rọ̀ yín ni ẹ mọ́ fò kó lórí ẹ̀ ẹ mọ́ skip kó lórí ẹ̀ ni mò ń sọ kó lè jàǹfààní fún ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín lónìí lọ́la tàbí lọ́jọ́ iwájú àti pàápàá kó lè jẹ́ kùsẹ́ tí mo iṣẹ́ yá àti gbà fún múrẹ́lẹ́ tí í ṣe gbà fún gbàdà lóko ọmọ òkò tí ń sunkún búrẹ́dì kó ná ó fèsù ránṣẹ́ lè bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ wọ́n sọ nọ́mbà fún lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ Awíkonko broadcasting tutorial aya torí ọ̀fẹ́ wà fún ẹ̀yin tẹ́ fẹ́ kí ọmọ yín kí wọ́n máa jẹ Yorùbá lẹ́nu bí ẹni ń jẹ súbí ìtàkàndá ọ̀rọ̀ orí ọ̀fẹ́ wà èyí ò ní Yorùbá pọ́nbélé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun àǹfààní àtòrí ọ̀fẹ́ wà láti darapọ̀ mọ́ wa orí Zoom náà láti máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní àtọjọ́ kejì oṣù kẹwàá òpin ọ̀sẹ̀ náà la fi sí ọjọ́ sátidé àtọjọ́ sannde nírọ̀lẹ́ ńgbà tí wọ́n ti lọ ilé ìsìn tí wọ́n ti lọ sí ilé ìjọsìn tí kálukú ti darí wálé boko jìnnà ọlọ́gbọ́dọ̀ tún kó mọ́ ẹja wà nǹkan fìdílé kájọ gbádùn àparí síwájú sí orí kẹwàá làpàtàbà lájìwọ́wọ́ ọjọ́ kojò ó borí ọ̀dá kò sì sí tá a gbégorí tí ò ní sọ̀pàkọ́ ohun gbogbo sì bẹ̀rẹ̀ sí lọ déédéé fún un láìsí di ẹ̀dá tuntun gẹ́gẹ́ bí bíbélì ṣe wé ohun àtijọ́ ti ré kọjá ohun gbogbo sì di ọ̀tun ó gba ilé tuntun kan ní adámọ̀sìngbà yàrá kan pálọ̀ kan ó ra bẹ́ẹ̀dì oníhà méjì àti mátírẹ́sì tuntun kan ó ra àga onífúnjẹ fúnjẹ mẹ́rin tábìlì rédíò tẹlifíṣàn kápẹ́ẹ̀tì fáànù àti fíríjì ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tu owó fídíò jọ bí Ṣẹ́gun ṣe ń parí ìdánwò oníwèé mẹ́wàá rẹ̀ ní láìsí di fàámọ́dọ̀ ṣẹ́gun náà fẹ́ máa pariwo sẹ́ni láìsí bá pa á lẹ́nu mọ́ ó sì taari rẹ̀ sí yunifásitì ìbàdàn láìsí ń bá iṣẹ́ rẹ̀ lọ ní báńkì nídògbẹ̀ wọn ò rí àṣìṣe kan kà sí i lọ́rùn nítorí náà ó ń rí ìgbéga bó ti tó àti bó ṣe yẹ ṣẹ́gun náà ń kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ ó ń kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn òyìnbó ọdún méje ni yóò lò ó dàbí igba ọdún lójú rẹ̀ láìsí ló ń fi lọ́kàn balẹ̀ pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin tó bá ti fẹ́ mọ káàárẹ̀ àti pé ọ̀lẹ́rìndọ̀ láàmú ebi ló ń pa ọ́ ni àbówó kinní kan lọ́wọ́ bóyá èmi ni mo yìí sọ fún ọ pé ọ̀run wọ̀ mí ní tèmi o bí náà tán lásọ ẹ̀jọ̀ lè tán lè kánná mi ò ní bùkátà kan kárí ẹ̀kọ́ tiẹ̀ yìí nígbà yìí o ẹni tó bá wá dé tó ní òní lè rí bẹ́ẹ̀ mọ́ lílọ ni ọ lọ o bọ̀dá o ẹ̀yin ọmọ pé a máa súnyàn ní sá ta náà ni òwú kọ́ máa di táì kọ́ máa ṣiṣẹ́ ní báǹkì kí gbogbo ara ó tutù rin ni kọ́ máa tónítóní àfi kó lóra rẹ̀ ọmọ ìwọ́sọ fún kiri ọgbà bíi ọlọ́bàtálá kọ́mọ fokùn kọ́rùn kiri bíi dòrò ẹ̀yìn ọkọ̀ kọ́mọ bá òkú olókùú wọ̀jà káàdì kọ́mọ wá ní tí ọ̀sán nù kiri ara ẹni ẹlẹ́rin ẹ mọ̀ pé máa ń gèjà èèyàn orí rẹ̀ ni ọ̀sán tí ó gbà bọ́rọ̀ táìní bá ń dùn ọ́ kó mẹ́fà nú àwọn tí mo ẹ̀sẹ̀ rà sínú wọdúróòbù yẹn kọ́ ọmọ òde kiri ọgbà òkè màá kó tara mímọ́ tónítóní ńkọ́ kí la rí ṣe sí yẹn láìsí rẹ́rìn àníyàn ń jẹ́ ọ́ òsì ó rí nǹkan tí màá ṣe fún ẹ ṣẹ́gun rẹ́rìn àárẹ̀ ìjẹ́rìí láéláé forever tani kí n fi tèmi jọ ẹni abáwádìí là tẹjú mọ́ ẹ̀gbọ́n ò ẹ fà fọ sí ni àárín ọmọ ìyá gan gbọ́dọ̀ dùn jù bẹ́ẹ̀ lọ yùngbàyùngbà wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ẹ̀rín kéèké nǹkan ò dìjà láàrin wọn rí àfìgbà tí alàgàtà sì kó sáàrin wọn po kì í tọkọ mọ́gbọ́n kì í dùn kọ́pọ̀ bọ́ bá sì pọ̀ kì í pẹ́ bọ́ bá wá dùn tọ́pọ̀ tó sì pẹ́ gbogbo ẹbí kí fi ká lẹ́nu ìyàwó ni láìsí fẹ́ gbogbo ẹ̀ bá rúpọ̀ o kọ́ńfọ́ọ̀tì lórúkọ ọmọ ọ̀hún o kò rí lóko okun kó tó gbìn pa sí kọ́ńfọ́ àfọ́jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní kọ́ńfọ́ọ̀tì ó dúdú mìíràn ó sì rí pẹ́lẹ́ńgà ṣùgbọ́n ó ti gbẹ́jù lọ́dọ̀ ṣẹ́gun bọ́dá mbolẹ̀ ti rí egun lẹ́yìn ọ̀gá ìyá ń jẹ́ ṣẹ́gun ìyàwó mi mọ̀ ní ẹ̀ ta ló fàṣẹ sí ẹni tí mi ò rí rí wò á dẹ̀ láìkì rẹ o yàtọ̀ sí gbígbẹ tí kọ́ńfọ́ gbẹ ọ fẹ́ síbì kan gbígbẹ tó sì gbẹ yìí kì í sàrùn ẹwù tí ẹ̀rín fúláìsì ojú mẹ́wàá ọ̀sá àjòjú ẹrin kọ̀ǹfọ́ndẹ gbogbo wọn lẹ́kẹ́ kó lè ráàyè wọlé ẹni tí ọmọ bọ àṣebí ọbọ mìíràn bá fẹ́ gbàwìn ẹ̀bà ni wọ́n sojú àánú mìíràn bá yóò tán wọn àdọ́kọ ẹni pẹ́pẹ́ fúrú fẹ́nẹ́fẹ́nẹ́ oúnjẹ àsìkò àjò gbígbóná oore kàmíláyà mo fẹ́ fẹsẹ̀ kan dé bódìjà kí àwọn nǹkan o gàrí ṣúgà bọ́ǹfìtà mílíìkì kọ́kà àùtù golden morning sandrine àti joyce ahán kí ló fẹ́ kó wọn bọ̀ àtàbúrò ẹ̀ rìn náà má kó yà sọ́dọ̀ ẹ̀ nínú ọgbà ó ti fẹ́ẹ́ tọ́sẹ̀ méjì báyìí tá a ti rí gbẹ̀yìn ó sì mọ̀ wípé ó ti ó ti ó sì mọ̀ pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìdánwò a ó ṣe òótọ́ ni ọlọ́run á tún tiẹ̀ náà ṣe kọ́ńfọ́ òkókó ní bèrè owó lọ́wọ́ láìsí báńkì lòun náà ti ń ṣiṣẹ́ lókè bọ́là owó oṣù rẹ̀ sì kú òní kèrèmí níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún àwọn òṣìṣẹ́ báńkì ní Marina lẹ́kọ̀ọ́ ni ọlọ́run ti fi wọn hanra wọn ìwọ gẹ́yì ti fáìn jòṣá ọjọ́ pé láìsí olórin méjì tí kò sí ti obìnrin ó ṣe ó fẹ́ mọ bá ọ̀rọ̀ bọ̀ ni ọ̀gá kan fọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan òun sì ti parí lọ́jọ́ náà hmm, láìsí yára pa káàdì rẹ̀ mọ́ níka ọmọ gédé ìbàdàn ó gbà láìsí láago ọ̀tán wàhálà ń tagbẹ̀ ọlọ́run ló mú sùúta ìfẹ́ gbilẹ̀ láàrin àwọn méjèèjì ọjọ́ ìyàwó fẹ́ kò àwọn òbí kan fọ́ ní ìgbà tí láìsí ní àti bàbá àtìyá òun ti kú kọ́ lọ mú àgbàlagbà tó bá kù sílé wọn wá àwọn ò lè fọmọ fẹ́ni táwọn ọmọ ẹni kankan mọ́ o bàbá bá sàkú bàbá náà ní kù láìsí ní èyí ò ṣòro ó kó àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ bíi méjì lọ́ọ́lé àná rẹ̀ ìyàwó wọlé tán ló bá pàwàdà oorun lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ bí aago kìnìún hàn ó sùn ju adigbọranku lọ tó bá ti bi iṣẹ́ dé oorun ni bí ẹni tí oṣù ṣẹ̀ṣẹ̀ líjọ́sí lára kò sì ní tètè jí lọ́jọ́ kejì láti wo oúnjẹ fọ́kọ gbogbo ilé ìdáná sì jẹ́ kèké sí kanrín ajẹ́ kèké sí ọdẹ gbogbo àga bu tákítákí eruku lórí tẹlifíṣàn lórí rédíò lórí fídíò yàǹkárì wọ̀ lọ́tún lọ́sì tí wọ́n bá sí fúrẹ́jì báyìí àtàrodo tí wọ́n ti kó síbi àti máa ṣèdín búrẹ́dì àti holú ẹja bíà sì ti kẹ̀ tí láìsí bá dàgùn látítí tí ò rí mọ́ mímọ́ ní yóò tún léṣe àyàfi tí ṣẹ́gun bá kọsẹ̀ bá nínú ilé nírú pò yìí lọ́kù wọ́n mọ̀ pé lọ́wọ́ ọmọ ìláró nù o àti ọ̀mù ràìràì ni láìsí gbé níyàwó lápá tábà lájì wọ́wọ́ ó tiẹ̀ wá tó gbà tí kọ̀ǹfọ̀n wojú ọlọ́run tí ò sì gbọ́ pa tí ò gbọ́ po ṣe lókù tó ń sùkúrò ẹnu kiri ilé òun àti láìsí fẹ́ẹ́ lè ya ìkòkò ọbẹ̀ nínú ilé ìjà níbi òrò láìsí rí ogbódìẹ lọ́jà ọ̀sáré sí i tí bá ń yógun tí ń pogún tí ń yọgbọ̀n tí ń pọgbọ̀n olówó rẹ̀ àfáàtà nǹkan dáadáa wo náà lèèyàn máa ń fi pẹ̀lẹ́kùtù mú bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láì gé lọ́wọ́ láì rọ lẹ́sẹ̀ láìpẹ́ kan fọ́ bẹ̀rẹ̀ sí jẹ̀dí òru kiri bí òkété lóru lóru bí ọ̀rọ̀ lóru lóru bí ẹbọra báàgì òjì nígbà mìíràn kì í wọlé pàtí ni lọ́jọ́ sátidé ilé ọ̀rẹ́ ni níjọ́ sannde àti nírọ̀lẹ́ ọjọ́ gbogbo ọjọ́ pòfo kàyéfì bẹ̀ ni pé kò sóhun tí kan fọ́sí tó lè borójò lójú ṣẹ́gun bọ̀dá ìyàwó ẹni kì í ṣerú ẹni olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ bó bá ti ń mú gbá kẹ́yìn inú máa bá a máa wò ni ẹ́ eh? káfọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ̀ ayé kọ́kọ́ káwọ́ gbéra kíyàwó mọ̀ sí kìràkìtà ti lọ ẹ kúkú jọ ń ṣiṣẹ́ rìn wò ó wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ o ṣẹ́gun ẹ orin mo sì ti ń kọ́ ń yìí báyé bá ń yí dandan ni ká mọ̀ bá a yí láìsí náà òfojú kan fọ́wòrán mọ́ kò jẹ́ fojú tiẹ̀ gbé kà bó ṣe ń fọbọ́ ló ń fọṣọ ṣùgbọ́n ẹni tí ọ̀fẹ́ ti rin àlọ́ràn ńgbà tí kọ̀ǹfọ́ tí ó gbé sàrá rẹ̀ kọjá mọ́sálásí <laughs> ló gbógun ti ṣẹ́gun òkú dẹ òkúkú mẹ́rin tí ń tú ẹni àtòrí ẹ̀kú tí òfojú rẹ̀ wo ni wo my dear owó táàrùn lórí Ṣẹ́gun ti pọ̀ jù ní tèmi o owó tiẹ̀ àbí tèmi máa tanra ẹ̀ o mọ̀ pé owó ẹ̀ tèmi ni ìwọ gan lọ ń tanra rẹ̀ o pa mọ́ jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá tèmi ni mo ti sọ yẹn o abẹ́sì ti gé e Ṣẹ́gun ti ń lékú sí ọ nìwọ́n ń léjo sí ẹ́ kí lòun náà ń lékú sí mi sí ẹni tó sọ òkúta lu ni ló ká sọ ìdàrọ́ lu òun ó ti ẹ̀ Yorùbá kankan gàǹbàrí ọmọ kàún gan rin ṣé àràngó ni mo wá ń sọ látòrin ṣẹ́gun ń lọ o àbí wọ́n gan lọ ń lọ ẹsẹ̀ yárò ọmọ ẹni tó ń bá tayò yẹ̀yẹ́ náà tù agídí ata òmàlẹ́ tó tọmọ ọlọ́ta ẹnu ẹ̀ wa hùn àìgbọ́dọ̀ jiyàn ọ̀sẹ̀ wà bí o ìwọ náà ó rí i pé bẹ́ẹ̀gùn bá jẹ́ eégún lọ ìrẹ́gùn lẹ́ẹ̀gùn wò ń kájọ fílẹ̀ báyìí la parí orí kẹwàá ìwé ìrìn àparí iná látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé